بسم الله والحمد لله والصلاة والسلام على رسولنا محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته جروب التوبة جماعة إلنا لهدي وشريو ka a sawayo ka biyo handu sintika ce shahrullahi almuharram ircine kuna nine furu handu jibiri gante rasulullahi sallallahu alaihi wa alihi wa sallama a makkanam ka yi madina mugunna jiri wai ta ci cini ta ci. jiri rubufon na zon ci banna a tauba jama'a faji ka bara iri hurun na idun masu bisa mintifo fo ya ci handuwo ma ka riga ce ngano nine furu handu maniridu kaduwa mawo iridu mawo no amubara nine bota peyudo nine bota peyu gannafo za gannafo kance iran ka iraq mene kpara fuyu ka kari kabisa kaka siri ganna kpara fuyu ka na india ganna kpara fuyu nine bota peyu doono irduwa handuwo ma kaldo ama ka be ni ŋari gono ko maadi gbeyite ŋa ye aci nine bine noori furu aciini wente kuna ŋa no ciini ka kawo de abaramo ka ye asinga te ana kanase sima kagari boro hunu nani ne deŋi awa hunu nani neme ka cini biyo tete cini biyo di ŋoyo ye aci cini foyo ŋa no encantation yo an haifo cici a ka gano ko bota ma ni ne ka gano ko tantere ma ni ne ka gano ko taimako ceji ni ne se to sadi da mu bo as-salatu khairun min an-nawm dan ki hayya ala as-salah hayya ala al wa wasasa wa gaza nani katunu kaka jingal ka ba ma lahara to mun norpeji arsilama hen no churo yana ba ma ngoyno wo kayun jingari kunan baniyo قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون coro kweyo na bama kasi man na kan bara jingar kweyo kan bani yun nor kwe kwe bir sen jingar yukuna se annani katunu ka mo kwete yo lokoti ko dam yo zanga nganal warate to sadi morai anduka ka kai ko ci iyyaka na'budu mbongo fono ri bota wa iyyaka nasta'in ngambongo fo binedo no ri tema ko ci ji basin ka bi chini ana tanterema ninese kini kuna a bota ninese ana temako ceji ninega ŋano dana cinibi yodi tete kabenandu ka foyo kabatume ko ci ŋazeŋei cene ŋazeŋei beri ŋa kaza kaza yo kurpei mabara nine wo nanzaŋase inna lillah wa inna ilaihi rajiun to sadi mani mene iyaka nabudu wa iyaka nastain nine botawo mojine ase ganna maadi duuri na irimo maadi hunani na Amerika, america na bara silama gbeyi ba cene cene nga nar silama tere moriyo na cere akwai ko barano ibadatu abadatin nar tan tere mayo ka bongo nine bo takwe choro gono nga nori gono ko hunaniya sadi morai irin duwa alfayo ka choro kwe ko bara na duniya huneyo fiso katekela harmane bongo na bine bana lizaya zankal norpe kwe berici fa amma man wa athara alhayata ad-dunya fa inna al-jahima hiya al-ma'wa wo ka anati kuna ka huneyo fiso katekela harabongo nine fu ya bara nga kwe di yo tere tayo azumuyo dono ya buyo bandar kwe marciwo bine ba ŋmenal fayo coro nduwa kori kori doyo kori kori doyo kan gana gana kaduwa gbei kan gono ko teo ka kwe ko barano nine bota kwe yo gbei ka ci arsilamu ŋmene ka dam taade kuna halanto boromo ci saka nabiyullahi nuh alayhi salam ŋan na boro kan yena hari ŋmene hallakaga nzumuyodi be kwe sawano cini amo bara iraq ganna gureɓeeri fo kanke jabal juudeyi bongo nzumuyo ɗo ɗi gambena nineyo tonu tonu ninemeyo ko ha mana kaza mana kaza ɓame gonu koga a haya keji ɓe to gana ɓe kpe sawanna handuwo jibiri wenta cini muharram a jibiri wenta cini na kpe sawanna to ɗe gana bere ka ci bota ka de sadi toya boroma teya to irima nabiyullahi nuhu alayhi salam de lalle hay kano bine ba foro ka no dam ngano gonu ko gaci boro la sabu kuna ko boro derani o de lalle ya bara jiri di banna annabi nuhu na boro di ngan yara kaye gure di bongo ka kwe ni ne di tonu no su suru kabine banna tangari nam wa hamburu no nor kwe be rifa wallahi be kwe o gay ka huna ganna bongo ngay ka huna ganna bongo hongonu lahara bei kwe kam beyo a subanka to ma suru suboro dam mbongo bongo de mbeyo subanka halaka kuna suboro chenni ka tontonu nambongo ase heididi chereka a baral gono koga te de kpara fo boro ya teya de mei takeyo ya ga teya de dimi tere gano de wisir tere gano de jirima gano de makama de gordo gano ba de mo fono boron mahaniya tamma ka hamburun nor kwaikwai beri kafe na diro irin wanne kadiya huna kamar gabon oci ne kuna del na mofuru ka gbaidi guna a gbaidi meri me hiniyo mabere ka yayi dengiyo hiniyo mabere ka yayi ninemeyo hiniyo mabere ka yayi eh, lanta meyo baka ka lanta si boro ma pneuyo moto pneyo lele pneu beri na ichene tonu Kapara ziba zibanin na ka kpara keranin na kini di kuna doniyo ka baral bo ka doniyo di bongo de boron mara dirgo na ajina kada mun ga ntama honguno basin ka ibnu adam yo ya gonu ko botani ne sai ya amma kasubei kasubei ase iri yorgono no kari ko turani na jibiri baka sine bongo ka de boron bancin mani makube mban nan han sine non na hay kam ban nan bongo cimino hen no ngaya ko boro ka la hara to iri ba iri mbun na cimino hen no di ngari ban na jama cinni kurpe cimino hen no ba men mene kuna wace teori ko se diro ya ko ko gono nga baran nan nor ko gari abongo ka na cinna tuba ko dam yo ka be jiri kuna chefono aljanna huro chefono nine huro barano chefono boron masu ka nam fo maka amar singa ka to mo ga gudo jiri kuna chefo mena te man mora ni nan nor pe kankar silama tere kuna la haram makwe tunu ni ne bota kwe kuna wa sallallahu wa sallama wa baraka ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in wassalamu alaikum rahmatullahi wa barakatuh هذا والله تعالى اعلم بسم الله والحمد لله